لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن أبي المليح عن رجل قال كنت رديف النبي صلى الله عليه وسلم فعثرت دابته فقلت تعس الشيطان وقال لا تكن تعس الشيطان فإنه يعظم حتى يصير مثل البيت ويقول بقوتي صرعته ولكن قل بسم الله فإنك إذا قلت ذلك تصاغر حتى يصير مثل الذباب أخرجه أحمد قبل المليح radiyallahu anhu ar-rajulin ó lè mi náà gbọ́ lọ́dọ̀ ẹnìkan ni o tó sọ fún mi báyìí pé kuntu radifa an-nabiyyi sallallahu alayhi wa sallam mo wà lẹ́yìn ànábì ńjọ́ kan sallallahu alayhi wa sallam fa'afarat dabbatuhu nǹkan gùn àǹkómítà nábì ń gùn jọ yìí ọba ọkọsẹ̀ àbóṣubú. fàkóòtù a onígbà mo rí báyìí mo ní a àǹkómí ànábì tá ìta ṣe ìtọ́ kò ní dáa fún ṣètánì. ó tún kóra àǹkómí ànábì ní ẹsẹ̀. èrò tó ń gbà á olórí búmọ̀ ni wọ́n ṣètọ́ nìyí. wàkọ́ọ̀là ọ̀là nàbí bá wù mí pé látẹ́kùn tá ìfẹ́ ṣètọ́ mọ́gbù bá wọn. látẹ́kùn tá ìfẹ́ ṣètọ́ ni. فإنه يعظم حتى يصير مثل البيت ọ̀rẹ́ ìpáwà ṣètọ́ nínú nígbà tí ra nǹkan mi ṣubú tó ń pé kò ní dáa fún ṣètọ́ni ànábì ní ṣètọ́ni ọwọ́ a máa ru ọmọ wa ru èyí kábà pé yẹ àwa náà là ń tó ṣe bẹ́ẹ̀ sọlọ́lọ́ wa lè fẹ́ wo bẹ́ẹ̀ kọ́ tá ànábì ń kọ́ wa òun kọ́ ọ̀sẹ̀ ìgbé gbọ́lọ́wọ́ bá pé ràǹkúmí ó ṣubú kò lè ṣubú èso bí wọ́n bá wá ń atribútì rẹ̀ mọ́ òun òun ṣe kí ni wọ́n empower rẹ̀ nù náà máa wá yọ máa wá àwọn ẹ̀sìn ayán bí àṣà Yorùbá njẹ òtó yọ máa wá ṣe kíni yọ máa pèrè ànábi ni yọ wá tóbi lójú ara ẹ hatta yasira mithla al-bayt yọ dàbí odidi ilé tó tóbi kò sì tóbi èèyàn yẹpẹrẹ ni. wa yaqulu bi quwwati sara'tu ẹ̀ ni mo gbé àkọlẹ́ oṣù olóhùn náà má kémi mo gbé ṣubú wàlá kí n kí lọ́ wàá wí mẹ́fọ́ọ̀dù ànábì ló ń bá ti máa wí gbogbo gbà má ṣe báyìí má nítò ṣe ni má wí báyìí má nítò wí ni gbogbo àlùfóònù wa ti gbọdọ̀ ní adábù yìí mẹ́fọ́ọ̀dù ẹ́tíìsì yìí ń di ìpèyàn sójú ọ̀nà tọ́lọ́ ọlọ́run ọ̀fẹ́ ilé yìí o ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n sọ fún wọn pé ọ̀fẹ́ ni máa bá a sá pé ẹ má ṣe bá wọn ọlọ́run ọ̀fẹ́ ọlọ́run àwọn èèyàn ó ṣe kan o gbogbo gbèsè ayé ànábi sọlọ sọlọ ìtaari kọlẹkọ ńbẹ ni pé bọba ti gbà kan lọ́wọ́ wọn yóò ṣe kí ni yóò fi ń tọlọ ńfẹ́ yóò fi rọ́pò fún lẹ́sẹ̀kẹsẹ̀ irú ẹ̀ náà làǹdẹ́bí ṣe ń jọ yìí o má wí báwọn má kìlọ̀ má wí kọ́ nídìí tí ànábì yẹn dó kí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí wọn sọlọ bọ́ọ̀hún àlejò wọ̀ṣẹ̀lẹ̀ èyí dó kí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí wọn má wí báyìí má ǹtọ́ máa wí ni má ṣe báyìí má ǹtọ́ máa ṣe. kílà nẹ́bí ni ó wí wàlákin kul bismillah yíra nkómi rẹ̀ bá ṣubú ìmọ́tò rẹ̀ tó bá bí kìí tí ó tètè dáhùn má pè lólórí ibú má bí mọ́tò bá yọ lórí ibú ìwọ́ tó ń jókòó nínú ẹ̀ ń ọ̀pẹ bismillah ànábì lọ́kọ́ wa bẹ́ẹ̀ o ǹdẹ́ pẹ̀lú pẹ̀lú kọlọ àwọn sọ fún àǹfọ̀mí àti ṣètò ọ̀yàn ni pé ọlọ́run náà lè owó kò sùn òun náà ló sì lè gbé e ìdè ànábì ni bọ̀ọ̀bá fi wí báyìí فإنك إذا قلت ذلك تصاغر òjèṣe ìtọ́yàn ọmọ ọmọ ọmọ déédéé ààrẹ ẹbí ni yọ wá fíìl ìgbà tó wọn ò jẹ́ nǹkan kan insignificant yọwà tàṣọ gara yọwà kéré lójú ààrẹ hatta yasira mẹfìlá ọ̀tọ̀bà lójú ààrẹ gbọ̀ngbọ̀n ò rẹ̀ pé àtúnwò ní àtúnwò tó kankan ànábì ni yọwà dà lójú ààrẹ gan bí eṣinṣin àmọ́ bọ̀ bá ń pọn ilé tó ń gbé kò ní dáa fún ṣe tọ́ ni yọwà gbúga yọwà ṣe bí ìgbà tí òun tó di ilé àmọ́ bọ́ ọba ti gbójú kó ń bẹ̀ tó fi gbogbo ẹ̀kọ́ lọ́wọ́ ìṣètọ́ lè ní ọwọ́ àánú àdìdì yìí gbogbo nǹkan bá ti ọ náà nìkan ọmọ pé ẹ bá ń bẹ̀ wọ́n àwọn ni wọn ò dá àwọn ọmọ yìí orí ṣe àwọn kọ ò. má kí ṣètọ́ ní ṣètọ́ ní èèyàn ṣètọ́ ní àlejò àná má ọmọ àwo rẹ̀ pọ́ùn ṣe kínní òun tóbi o wọn fọ̀rọ̀ rẹ̀ mọ́ lọ́wọ́ ẹ̀kọ́ ńlá ńlá tá a kọ́ ń bí àdéhìí yọ. làtàkùn táìsà ṣètọ́n wàláàkì kùl bisimilá akọrọjàwó ahmed alimami ahmed afaagba imaamu ahmed bin hanbali àwọn ni wọn gba àdéhìí yìí wá àdéhìí tó lẹ́sẹ̀ lẹ́ni o صححه الألباني في صحيح الجامع الإمام الشيخ الألباني وجامع قاديسي الدين وفق عليه هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه